ẹni bisimilá walhamdulilá wasalaatu wasalaamu ala rasulilá wa alihi wa ashabihi wa mawala asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. alaykum asalaam wa rahmatulahi wa barakatu. wọ́n ní tẹ̀síwájú nù tíra wa kọ́tùrù nẹ́dá wa balùsọ́dá èyí tó jẹ́ ti àfáà wa àgbà. العلامة جمال الدين عبد الله بن يوسف بن هشام الأنصاري رحمه الله تعالى بعد أن قسمنا الكلمة إلى ثلاثة أقسام لين بعد tí a ti pín gbólóhùn عن القسم الأول وهو الاسم نعم والآن مع القسم الثاني وهو الفعل و تكلمنا عن الاسم إذ ذكرنا علامات الاسم وذكرنا للاسم ضربين ضرب معرف وضرب مبني أما الآن فنحن مع القسم الثاني وهو الفعل قال المؤلف رحمه الله تعالى وأما الفعل ثلاثة أقسام وأما الفعل ẹ má gbàgbé ohun tó ń jẹ́ fún ìlú òun mo ṣe yí pé kí ń tọ́ka lórí ìsàlẹ̀ tó ṣe pé mọ̀kútẹ́rì ní mọ̀kútẹ́rì ní bizaman ṣẹ́ǹgbọ́n mi ní ẹ̀ ń tọ́ka sí sẹ́lẹ̀ èyí tó bá rẹ̀ bizaman ọba àkókò rẹ̀ ṣẹ́ǹgbọ́n mi bẹ́yẹn ọba àkókò rẹ̀ wàlúfẹ́ ìlú kàkàlà àtàtà àkọ́kọ́ àmì àti sọ. So ìpín mẹ́ta ni fún ìlò fún sí alákọ̀ọ́kọ́ ni kí ni ọ. mọ́ọ̀dín. mọ́ọ̀dín òun ló ń pè ní past tense. tí ẹ̀ ń tọ́ka sí nǹkan tó ti ṣẹlẹ̀ rí. yóò ẹ̀rọ tó gbé táyì. so apá ọ̀wá àti ẹ̀jọ́rọ̀ ogun lórí ẹ̀. yàní bada alkalam an alamọ́ọ̀tì alifin lè lè máa bò. kí ni àwọn àmì tá a fi dá fún ìlú mọ́ bímọ. yóò ẹ̀rọ tó gbé táyì ta ní àkọ́kọ́ yàní alamọ́ọ̀tì òlá yóò fún ìfẹ́ بدخول الساء التانيث الساكنة عليه إيه إذا وجدتم كلمة ووجدتم معها تاء التانيث الساكنة فاعلم أن هذه الكلمة فعل ماضي نعم. مربوط يبين نعم أها وبناه على لفاتح ايوه بقى طيرك هو ويسي يسي كسفين ضربت هذه كانت ضربت gbọ̀ngbà ká ti rí tà lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ àtàní ti sàkínà jẹ́lí ìlú ni ike dọ̀rọ̀ bá yẹn fún ìlú ni àbínẹ́ ohu alàlùfàtì ó ní sẹ wá rí almadi mafsuhun abadan mafsuhu al-akhir wọ̀bínẹ́ ohu alàlùfàtì ó pé abáfẹ́ ṣe ìrọ́bù bíi bọ́rọ̀ bà ní ìsìnkú láti ti ṣe ìrọ́bù rẹ̀ jama nílò máa ń rí ọ̀rìn alàlùfáàtì láàmà àlàláhù a máa ń mọ pàtórí pàtórí. ọwọ́ ayẹ ìlàmọ́ ẹ̀wà ìjàmọ́ àti ẹ̀yọ́gẹ́ mọ̀kàgọ́rọ̀ láìsá àlá ìtìláàkìhì láìsá àlá ìtìláàkìhì kìí ṣe pé gbogbo mọ́ọ́dí la gbọ́dọ̀ mọ pàtórí fàtíà abadan dáìmọ̀ wà láà في إلا في الاستثناء حين السنية إلا مع واوي الجماعة يعني إلا إذا كان الفعل الماضي مع الواوي الجماعة إذا كان مع واوي الجماعة ها فيضم وهناك تضم الماضية وعفو فيه لنيا وفو ولو كنت ديشان واو الجماعة التي دخلت عليه wọn ò bá nìyẹn ti yé nífúlò dọ́rọ̀ bú ọyẹ ẹja sí rọ́ọ̀bù dọ́rọ̀ bú yẹn jàmá ọyà dọ́rọ̀ bú kíláàgọ̀ ìlúmọ́bí aládọ́mì ìtìsọ́lì ẹ má ṣe bẹ́ẹ̀ ìtìsọ́lì yìí ìwáwèlì jàmá kí lè wá ṣe wáwù yẹn ẹ̀dí ẹ sọ wípé àlìwáwù dọ̀mí rò مبني على السكون في محل كن رفع حرف حرف حرف مظلوم دوتا هيا والضمير الضمير المرفوع المتحرك ويسكن هنا يعني هذه هي آه يعني هنا الا الاستثناء الثاني alisismẹ́wìl awẹ́l tí a bá rí wáwùl jàmá pẹ̀lú fi ìlú mọ́rí yẹ kúnnù mọ̀dìmọ́mọ́ alisismẹ́wìl sàní ìdáwàjáde náà máa alifin ìlú mọ́rí àdọ̀mírọ̀ alimọ̀rìfọ́à alimọ̀tàháríkà ẹ̀dìkẹ́dì bẹ́ẹ̀ àdọ̀mírù tó gbarọ́ fún tó gbaraka ẹ̀bá rí pẹ̀lú mọ́rí ọ̀yọ̀ kàkàdì a máa fún ní sùnkún bẹ́ẹ̀. Dọ̀rọ̀bù. Ọyẹ ẹja ṣe rọ́bù dọ̀rọ̀bù. Dọ̀rọ̀bù. Dọ̀rọ̀bù ìlú máa bí ọ̀bì ní yọ àlàsùnkún lè ti kọ́ ìdàmírù mùtàhárì pé. Ẹ sákùn tí ẹ ń pẹ́ jù létí sọ́ọ̀lì yìí. Dídọ̀ mírì rọ́pẹ́ ìmùtàhárì kì. Aya àtàwọn nǹkan. Ẹ̀hú, sọ̀rí mùtẹ́sí Mọ̀bùlí ara àjọ sí Màhálì. Ẹ̀kàrẹ̀ ẹ̀kàrẹ̀ ẹ̀kàrẹ̀ ẹ̀kàrẹ̀. Ó ní, wọ̀mínà làfáàlì máa bìyà, ọya wọ̀mínìhù. Wọ̀mínìhù, ní ìmọ̀ wọ̀bíta, ọ̀lẹ́ta, ọ̀lẹ́ta sí àṣà. Ó ní, nínú fíìlì máa bí mímọ̀ àṣà ń bẹ ń bẹ ẹ́ láìsà wà ń bẹ ah, bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ láìsà ilẹ̀ àṣà ókè ṣé tí mo ti ń sọ ó ní gbogbo mẹ́rẹ̀ẹ̀rin yìí yàní kí àfáfẹ́ àkọwálì ànàwìyẹn ìnáha àfààlì náà dìyà. Ó fi hàn yí pé lahum aqwalun muta'addidatun wa mukhtalifa àwọn mífẹ́ padà sí àbí ọlọ́run yọ ọ̀rọ̀ a máa retí wọn láyẹn dà ó ní na'am ó ní wọ̀lá ìsá fìlàfọ́ mọ́ sàlàyé ìtumọ̀ lẹ́ìsà fìlàfọ́ wípé ìtumọ̀ rẹ̀ ní pé yàní alkóòlù sọ̀hẹ́ عند النحويين هو أن النعمة وبئس وعسى وليس حين الماضي من الأفعال الماضية ما هو بس ينسي إنه أفعال الماضية يعني لوا بيقولون كل أصحي ọmọ ẹ̀fọ́rọ̀ mi ń bẹ ọdí àwọn míì takú pé ń gbọ́lẹ́ àárín wọ̀n dé ń gbàdá pé fìlì ni لذلك يكون فيل فعل آه، ناقص ايه ولا ري إيه، لذلك يكون فيل ناقص هذا هو نعم اوه ليس الله فيكم نعم أم وأمر إذا وكأننا تحدثنا عن علامات الماضي ثم قد قسمنا الفعل إلى ثلاثة أقسام ذكرنا للماضي العلامة الأولى هو تاو تانيث الساكنة العلامة الثانية دخول عليه واو الجماعة وماذا والضمير الرفع آه، المتحرك ها يبقى اتبع بثلاثة àbí zikiri ẹ sàlásì alamat lèlìfín lè máa bì wà hùnẹ́kì alamat òkùrọ̀ nítorí ẹ̀ mo fi ní ẹ máa múwe wọ́n sọ pé o lè padà sọ di tíra ẹ̀yìn òní nóòtù sí ẹ̀kẹ́ ń gbẹ wá àtàkárí síbẹ̀ yẹn náà lórí yín ṣe kúkú. ó lè sọ ìwọ lóní tíra rẹ o ó túmọ̀ kọ̀ọ̀kan níwájú àfa kan nìyẹn wọ́n lóní tíra kọ́ nǹkan sí ara tíra rẹ ni ká lè kọ́ ya ìdá ìzọ́bí padà kú ọmọ rẹ̀ bá rí ìwé yẹn tó ní ah, bàbá mi ka tíra ẹ̀ ẹ̀sùn wọn nílé lásán àwọn káàsì mọ̀ ká nìyẹn wàhùn náà kà àìlàmọ́tún lèlmọ́ọ̀bì mísìlò dùkúlù àléhì kọ́dì àti kọ́dì lè wọlé tọ̀ ẹ̀ẹ́nù ẹ̀mọ̀ fún ìtẹ́ máa ń kọ́ yọmọ mi èyí máa ń kọ́ يو داغو في ليبون بدون الفرق بين الماضي والمضارع والامر لكن هنا خصص المؤلف علامه الفعل الماضي الكوريه دي وفيقه اتجادي ليه ثم ذكرت قد لكم حتى تعرفوا ان قد من جمله العلامات التي تعرف بالماضي ربطي بقى ọ̀yà wà ámùrù. wà ámùrù ni. alqismu thani alqismu thani huwa fi'lu al-amr èyí tó ń pè ní command àṣẹ ọ̀yọ́ ọ̀rọ̀ fún. ọ̀yọ́ ọ̀rọ̀ fún bìtì lálàtì yìí alàtọ́làdì kẹ́rì àlàyé lèyí tó ṣe ń bẹ̀ ni kó lẹ́ máa mọ tàbí ẹ̀sìn lè kún náà ní àmì bẹ́ẹ̀ alámọ́tò fún ilẹ̀ amọ́rù àlàámọ̀tò lọ́lá dìlàlátòhù alàtọ́làbì aláyọ̀gbà. Ẹ ti rí bẹ́ẹ̀? Àlàámọ̀tò sáàníyá kọ̀búlùhù yá alìmọ̀kàtọ́bàtì. Ẹ ti rí kó di méjì bẹ́ẹ̀? Wọ̀bìnẹ́ uhù alàsùnkún ni. Ẹ̀hẹ́ ó ní àdúgbò sọ yí pé àlàámọ̀tò fílù amúrù òun ni bìnẹ́ uhù alàkíní Alàsùnkún òun náà wá ní ńlá nínú kádìrì ìtumọ̀ rẹ̀ ni wípé kídìrì yúmkìnù lánàá ànùtọ́bìkọ̀ jẹ̀míà hadhihi al-alamati fi kalimati kídìrì bó wà a bá sọ pé kídìrì hal yadullu ala talab am la yadullu ala talab yadullu ala ẹ̀rí pàtí lọ àlámà aláwọ̀kọ́ ń bẹ̀. a sọ pé máa kọ̀búlì yí yá ìlmù kàtọ́bà kí mú kí ńlá náà nà kúlù ìdìríbì ìdá àwàjáhàná ìlànìsà a sọ pé ìdìríbì gbóbìnrin yìí lù ẹ̀dìgẹ́dì rẹ̀ wọ́n kẹta ẹ̀lí a sọ pé ìdìríbì ọgbà sùfà àbí ọgbà ọgbà sùfà ẹ̀rí pé gbó náà ìlà إلا الكنيو إلا المعتلى على حدث آخر آخره قل إلا الفعل المعتلى فإنه لا يسكن آخره بل يحذف آخره ẹ̀dìgẹ́dì rẹ̀ ẹ̀ní fóun sùkún jẹ́ ọ àwọn bí dàáyẹ̀dì ọ̀hún ادعي ادري ادعي ادعي الى سبيل ربك بالحكمة والموعظة الحسنة جادلهم بالتي هي احسن ادعي هي جاتي رب الحسنة لا يا ادعي فعل لامر الامر مبني على ó او wọ́n bá tẹ̀ kọ́ ní sí i àti Ọ̀yàbá àwọn tó fà tó jẹ́ okó sí ilẹ̀ mi, àti ẹ̀sẹ̀ rọ́bù ìdírùbù lẹ́ẹ̀. Ó ah. yẹ ẹ̀sẹ̀ rọ́bù ìdírùbù náà. Ó jẹrẹ ẹ̀rẹ̀lẹ̀ àmọ̀rí, ọ̀dún ní yàrá sọ̀kún àmàhálàlà um, nàìjíríà. Ó dẹ̀rẹ̀. Nọ̀ ọya ó dẹ̀ àwọn wa nǹkan ó dẹ̀ ẹ̀rù. Èèlò lè àmọ̀rí, ọ̀dún ní yàrá jọ̀n ní. Àlà ókè ókè. Ǹjọ́ ilẹ̀ àmọ̀rù ni. no على الدغري آه، حاسب العلة كل الأمر آه عم ينسي رب العيش <laughs> limonza kamshuna baida hakaza ihun tẹ́ ń wá ní Sókótó ìbẹ̀ ní àpò kí lè dẹ̀ fi dúró lórí ohun tó wà ní báyìí gan-an àti ìdẹ̀ sọ wípé nílò àmọ́ mọ̀míwàlá hásìl àṣẹ هذه الأوضاع على حس العلة لماذا لماذا تمشون لماذا أوقع لا يوم جزوم ونبع نزبون نيدي أمي باي ما كاري لا منا فولا سنسي وعلا باي أقول بي يعني أيوان لا أقول ìwọ̀n kan tó ra wà inú ẹ̀mí ẹwà mú ẹ́ tó ìwọ̀n bá tọ́ra wà mẹ́rin lẹ́ọ̀ra mú ẹgbẹ̀ sọ pé fílà amọ́ mọ̀bùnú alákíní ọ aláhásílẹ̀ àṣẹ̀ọ̀ ó ti tó ọjọ́ wà ọ̀sẹ̀ dúkọ̀kù lè ọdọ̀ ẹ̀rù jẹ́ àyẹ́dí ẹ̀rù ọdọ̀ ẹ̀rù ọmọ àrímú fún wa òyìn wà sẹ́ dúkọ̀kù dúmọ̀ tó sẹ́kùn yẹn òun ni ó jámì fún wa ọdún náà ìdí ó ti fẹ́ sọ́ọ̀kù kẹ́sọ̀ tó sẹ́kùn yẹn ó máa jẹ́ tọ́ka fún apéyà àti lọ sí bákan náà káṣíyà yá ṣá ó sọ pé ìṣà ìṣà tó fásitì àtọ́ sẹ́kùn yẹn jó yóò àti alùpùpù sọ̀rọ̀ ti lọ sí àbókí rẹ̀ ọ̀ ọ̀fẹ́sẹ̀ ibi kíní ìmọ̀lẹ̀ ọ̀ torí ó wá ìdì gan ètò àpẹẹrẹ táìsà bá tún mú wá fún mọ̀bìnrin eh, àlá haskell ahim òun ni kú mọ́ wọ̀náhù kú mọ́ kí ni súnmọ́ kú mọ́ ìyá àdúgbà yìí ẹ̀yin méjèèjì ẹ̀dìdè ó yẹ já ṣe rọ́ọ̀bù tẹ̀ náà kí n gbọ́ àlá haskell náà kú mọ́ nìyí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹbí ìdára yín láàbù kẹ̀kan. ẹ má dára yín láàbù rárá rárá ayé fi ń fẹ́ẹ̀sì jù ọyá kú mú náà kọ́ nílò àmọ̀. àmúrí àbúlé aláàṣẹ́bí aláhásìlì. aláhásìlì wàlúwáwù nǹkan. jàmúwáwù jàmọ́ ọ̀gbìn aláṣẹ́kọ́ ni. ìmọ̀ ha lè rọ́ fún alfààyè bẹ́ẹ̀ náà ni kú mí ọsọ fúyàwó rẹ̀ pé sọ orí mi ni ó yẹ kó dìde ẹ pé mọ ẹni tí ó lẹ́tọ̀ àti dìde fún ìyàwó yẹn wà mẹ́ mo bá fẹ́ jàmàlà ó yẹ kó dìde dúró báyìí kọ́ máa retí kíní sọ jàmàlà ni èyí ọdún àbí ọdún. ẹ̀yin ọkọ̀ lẹ́kọ̀ọ́ ni pé wọ́n gbọ́n ni èmi ọkọ̀ rẹ̀ ọgbọ́dọ̀ dìde inú ẹni téèyàn lè dìde fún ọ lè dìde fún ìyàwó ẹ àtẹ̀yàwó ẹ lè dìde fún ẹ bàbá lè dìde fún ọmọ ọmọ lè dìde fún bàbá ṣọ́jà lè dìde fún ọ̀gá àwọn olórí olórí ìjọ kan àwọn ẹ̀mẹ̀wá lè dìde tí wọ́n bá rí tó dé báyà wọn ọlọ́gbẹ̀rù lọ́wọ́ ẹ̀ báyà wọn sọ ọba sọ kí ní kẹta lẹ̀ lẹ́yìn rẹ̀ dìde olótùkù ọ̀rẹ́ ẹ̀ sì dìde máa àkọsílẹ̀ ọ̀. ẹ́ àkọsí mẹ́ alíkùnmù sàlántìlá ẹ̀rà ẹ̀rà náà ẹ̀lẹ́ ẹ̀rà àkọsí mẹ́ ọ̀ àkọsí mẹ́ ọ̀ síbà bọ́ọ̀lù sí sọ fẹ́ kí wọn lórí àti tó bá yẹ pé yẹn ni wọ́n mọ̀ lókù ó sì di wàhálà bàbá lè dìde àwọn ní ọlọ́dìdè kan ọlé náà ni àpọ́nlé náà ni àpọ́nlé ní àwọn ènìyàn àpọ́nlé ni olójúṣe ọlọ́run sọlá àṣọlá máa ń ṣe bẹ́ẹ̀ fún Fatima Fatima náà máa ń ṣe bẹ́ẹ̀ fún ìṣọlá ṣíṣe ọlọ́run pàdé tó ń bọ̀ báyà dìde lọ pàdé àmójókòó sí ìdíje bẹ́ẹ̀ náà Fatima náà máa ń ṣe. ọya kú mí dìde ọya jáde rọ́bù rẹ̀ nílò àmọ́ على ثبوت الياء المتكلم ها؟ Ah, ìtàkálù. Ẹ̀mùkọ́ tọ́bà. Azù lónù náà ẹ má dára yín láàmú. Ẹ má dára yín láàmú. Ẹ àlà harfin nùn, mọ̀bùnì yóò àlà harfin nùn ni. Ó ní wọ̀mí nìhù, ẹjọ́ tó yóò, wọ̀mí nìhù, halómá. Wọ̀mí nìhù, halómá, ìlọ́gọ̀ ti tẹ̀mí. ha then kumi na ni na nedele eh odi mo gba so pe te bi bi na te ku bi na te kumi na mbo wa di amuru ka mo amuru ịnụ inu mo dorin lati mu amuru eh so ya ti na na ya mo ka ta ba no pe no no ni wo lo se hasure o fi ku kumi bi ó ní wọ́n mínú àlùmá ìlógọ́tì ìtàníọ̀ tàmíìmì ìlógọ́tì tàmíìmì wàhátì ọ̀tà àyálà ilẹ̀ àpá. ó ti sẹ́ra àwọn eléyìí rẹ̀ wọ́n ní hasbro mẹ́bí àwọn náà ọ̀ hátì ní mẹ́mẹ́ òun náà níyà tẹ́lẹ̀ mọ̀bùnú àlà hasbro hasbro àkìlì òun náà tààlà mọ̀bìnrin àlá haskil akiri lòun náà tààlà wá ń bí il asọ́ ókè ó ní wọ́n mínú akáàdì ìdìtìrí ní ẹ̀ ó nínú èyí tí wọ́n ti ṣe haskil rẹ̀ náà ni halumọ̀ wa torí bẹ́ẹ̀ kọ́kọ́ yẹ kọ́ wá bó ṣe wáyé haskil ìlàmúrú halum kí ni túmọ̀ halum ẹ̀wà halum mọ̀ ilẹ̀ ẹ wá ọjọ́ tààlà gbogbo wọn ẹ pátá wọ́n lámúrù ni wọ́n ẹ̀ẹ́bà ní rẹ̀ lórí ohun tẹ́rí ní ẹ̀rìn aláháfí àkírí náà ni wọ́n pè bẹ́ẹ̀ náà ni hátí bẹ́ẹ̀ náà ni tààlà ilẹ̀ asọ́ sọ mẹ́kẹ̀fọ̀ húnná wọ̀nwásìl fílmù bọ́rẹ́ لمرة القادمة بارك الله فيك جزاكم الله خيرا